شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتنا تصوب لي دان لكم ولكن موطّى الإمام مالك رحمه الله تعالى وحدثني عن مالك عن أبي زناد عن الأعرج عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال إذا اشتد الحر فأبردوا عن الصلاة فإن شدة الحر من في جهنم أبو هريرة kọ́lọ́wọ́n bá kó bá wa yọ́nú sí ó ní òjíṣẹ́ ọlọ́wọ́n bá sallallahu alayhi wa sallam sọ wípé idha ishtadda al-har tí ilẹ̀ bá gbóná tí ó rùmú tí òun bá gbóná jẹjẹ́ fàábùrùjú àníṣọ́lá ẹ̀dìlé ìrun yín di àsìkò tí òun ètùtù díẹ̀ ẹ̀dìlé ìrun yín títí di àsìkò tí ilẹ̀ òfin ní gbóná má àbí títí di àsìkò tó ṣe pé ìgbóná ilẹ̀ yóò díkù fa'ina ṣiddatal har torí ìgbóná jẹjẹ oòrùn lèfèhì jahannama ara nínú iná jahannama ni tí a bá gbàgbé akàfún wa níbi ìdálẹ́kọ̀ọ́ tó ṣíwájú ike anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó sọ ike iná ó kọ̀mplain lọ ọlọ́run ọba nípa wípé apá òun ti jẹ apá òun sọlọ́run ọba subhanahu wa ta'ala wọ́n yọ̀ǹda fún mímí méjì mímí kan ìgbóná ni ó máa jáde lẹ́ mímí kejì tútù ni ó máa jáde ń bẹ́ so gbígbóná tó ń jáde ìyẹn ní àsìkò as-sayf èyí tí a mọ̀ sí summer time èyí tó máa ń tútù gan ìyẹn ni a mọ̀ sí àṣìta tí a mọ̀ sí àsìkò winter èyí tí ó correct òun ni pé àsìkò méjèèjì yìí níní iná jahannama ni àwọn scientist wọ́n lè ní explanation ní fún ṣùgbọ́n èyí tí anábọ̀wà Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fáwà òun lè òun dẹ̀ ní tí àwà nídìlé torí kí wọ́n ma òtí túnmẹ̀lẹ̀ ilmi illa qalila ọlọ́wọ́ bá ní díẹ̀ náà ní ta fún yí nínú ma ibi táwọn mọ̀mọ́ làwọn sọ ma àwọn ó sọ reason ta fi ní summer àti reason tí a fi ní winter sọ́bọ́ tó wá bí àsìkò summer yẹn tí ó di pé òun gbóná sanabuwa muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí abu hurairah radiyallahu anhu ó ṣe gbọ́wá ó sọ wípé idha ishtadda al-harr tẹ́ bá rí pé òun mú gan tílẹ̀ ń gbóná fa ábùrìdù àníṣọ́lá ẹ̀dìlé ìrùn yìí bí àsìkò tí òun e, ó ètùtù díẹ̀ kí gbígbóná lè ó fi reduce eléyìí ìrùn zóòrè ni wọ́n sọ ń pa ẹ̀ kò affect ìrùn áfíríkà gẹ́gẹ́ bí ta ṣe lálàyé àdílé ìrun zúrì yẹn ṣé ó fẹ́ máa súnmọ́ àsìkò tí aṣíò wọlé kò ń ṣe pé dandan ni kó jẹ́ pé àsìkò tí aṣíò wọlé o ṣùgbọ́n difference tí ó máa bẹ láàrin rẹ̀ sí asiri difference ni ò ní pọ̀ nísìnyí a mọ̀ wípé ìrun zuhur a máa wọlé ní nǹkan bí 1250 something so tó bá ṣe pé àsìkò tó rùn mú gan nírú àsìkò báyìí lápójú rẹ̀ àádìlé rẹ̀ wọ́n nǹkan bí ọwọ́ bí 230 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbí tó 3 à ń ṣe ìmúrọ́dù náà nìyẹn a ń ṣe abroad ọ̀rí àwọn àfáà mi ní ìtumọ̀ ẹni pé kí yẹn di ilé rẹ̀ kó jẹ́ wọ́n máa fi kí tán gbára báyìí àsìkò àṣù lọ wọlé ṣùgbọ́n ẹ kò rí lè sí ẹ̀rí tí ó sọpọ̀tì ṣùgbọ́n ká fi táìmù lẹ̀ fún láti lè fi jẹ́ kí oòrùn kó tutù torí pé nígbà tí oòrùn bá wà ní àtàrí aláàlékírun ní àsìkò gbàyàn àsìkò zoro ti wọlé tó bá yẹ kúrò ní àtàrí omi àsòzórí wọlé ṣùgbọ́n tá a bá ní káàkiri nígbà yẹn tá a bá ń bẹ ní àsìkò tí ó rùn mú òrùn yóò máa tara gan bákan náà ilẹ̀ yóò máa gbóná so eléyìí yóò jẹ́ kó fẹ́ ṣòro fún àwọn tí wọ́n bá fẹ́ lọ fíhùn láti wọnú òrùn yẹn bẹ́ẹ̀ ni ilẹ̀ yóò máa jó wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ní reason tí anábọ̀wà muhammad sallallahu alaihi wasallam tó fi ní abridu anisola fa'ina shidda talhar min fẹ́fí jahannam àwọn afámi wọ́n gbà gẹ́gẹ́ bí al'imamu shafi'i rahimahullahu ta'ala àwọn gbà wípé eléyìí kò kìí ṣe fún everybody bóyá bàtí kò ń ṣe fún gbogbo àsìkò pé kó wà applicable níbi ìrìn àjò sókè ilé nìkan ni àti mọ́ṣáláṣí ilé mọ́ṣáláṣí àdúgbò ló wọ́ applicable sí àbá wà ní orílẹ̀ àjò kò applicable alìmáàmù Tirmidhi rahimahullahu ta'ala wọ́n mú hadithi wa tó fi rìnlẹ̀ wípé ó wà applicable lórí ìrìn àjò náà ìfàtà ń bẹ lórí ní àjòtán travel jáwọn ẹni ṣọ́wájú ṣe máa ń travel pẹ̀lú rànkúmí kò sí èsì àbí lónìí àjòtọ́pá ń travel nínú ọkọ̀ wa ẹlòmí ò èsì sórí ṣùgbọ́n gbà yẹn sí èsì so alimamu Shafi'i rahimahullahu ta'ala wọ́n ní kò applicable lórí ìrìn àjò ilé nìkan ni alimamu tirmidhi gẹ́bọ́ ṣe ń bẹ nusman wọn wọ́n ní ẹ̀ẹ́ a ní hadithi tó fi rìn lẹ̀ pánàbíwa muhammad sallallahu alaihi wasallam ó sọ fún bilal pé ya bilal abridge rẹ bilal dìlé irun yẹ di àsìkò tí yé tutù so tí a bá dẹ̀ ti rí ẹ̀rí ẹni ọ̀rọ̀ tí anybody bá sọ àà gbé sẹ́gbẹ́ kan so àwọn afá mi wọ́n ní fáwọn tó bá ń bẹ ní long distance ló wà fún àti sẹ́yìn ló ṣe pé tó bá wà ní jìnnà yóò torí bóòrùn ilé ọmọ gbóná àwọn tí hadisi àbúrídò àníṣọ́lá àwọn àbúrídò rẹ̀ sọ́lá àwọn tó applicable sí nìyẹn ṣùgbọ́n ìtó correct wallahu alam òní kí bí ẹni yẹn ilé rẹ̀ jìnà sí mọ́ṣálásí o àbí ilé ẹ̀jìnà sí mọ́ṣálásí jìnà jìnà ló ti ń bọ̀ wá ó sì wà pẹ̀kẹ̀bù a nítorí pé kí ni inú mọ́ṣálásí gan ó lè máa gbóná ni sọba àti mo wà ń lé ní mo wà ń mọ́ṣálásí ni èyàn frí ń bẹ́ ẹnu bí tí ẹni sọ pé èyàn fẹ́ frí onígbó ṣe pé èsì wà ń mọ́ṣálásí èsì wà ní mọ́ṣáláṣí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí Saudi ní èsì àsábà máa wà ń bẹ̀ tí gbogbo ọmọ tutù ní àti nóòrùn ní o àtìgbà tí ó sóòrùn ní ó mọ̀ tutù náà abèrè níbi ìdánilẹ́kọ̀ọ́ tó kọjá ṣé mọ́ṣáláṣí àti fẹ́ kírun èsì wà أو الإبراد عن الصلاة بأميده ها؟ أميده تبقى صفحة أميده كم أري ẹnìsìn àmì èsì that is kò ní sí àtúnmọ́ṣáláṣí yọ́ ìwà yóò mọ́ṣáláṣí irú kí èsì wà ń bẹ́ anytime jẹ́ báwọn mọ́ṣáláṣí yẹn ní èsì máa ń ké ń bẹ̀rẹ̀ Now, a point yẹn clear pé òfin ti wà ń lé already àbí so ká fílẹ̀ bó o ṣe wà but nísìn a generalize bí àkàn sọ mọ́ṣáláṣí kan pàtó nísìn ká ní pé mọ́ṣáláṣí wà ní ó pọ̀ lágbègbè táwà yìí but àwọn mọ́ṣáláṣí kan bẹ tó ṣe pé àwọn ac sáwà máa ń ké ń bẹ́ẹ̀ so ṣáà sọ wípé káwọn náà ṣiṣẹ́ ibrod torí pé kí ní ibrod yẹn ni ó ní rizin ó ní abúrúdú bí sọ́lá àwọn àmì sọ́lá fa iná ṣídẹ̀tẹ̀ har ní fẹ́ẹ̀ṣí jahannam ó kò sí torí ìtì yẹn ni wọ́n lè tẹ́kẹ́ tó kíhun ní kó àkọ́kọ́ ní concentration lórí ìrun tí ìtì bá dẹ́pọ̀ concentration yóò ní sí oníṣì èsì ìkéni kò sí ìkì ìpìlẹ̀ rẹ̀ ni pé tí òun bá ti yẹ kúrò ní àtàrí àsìkò ti wọlé so àsìkò zúrì ti wọlé already ẹni tó bá kíhùn nígbà ẹni onírùn ṣùgbọ́n wọ́n ń fà ní wípé kó lè bá concentrate lórí ìrùn torí ìkì yẹn kó lè ní kòṣòrò níbi ìrùn rẹ̀ so èsì rẹ̀ ní ó ti mú kò ṣó rẹ̀ wá ìtìyàn ò sí mọ́ tí ká sì sọ ipé torí pé generally fún gbogbo èèyàn ó ìtìyàn sì máa wà bí ò bá ti affect àwọn èèyàn kan mo rò pé ó clear nísìn ẹni tí ilé rẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí bó wà nù ilé ìtìwá bó wà sún mọ́ṣáláṣí ìtìwá ẹni tó wà lórí ìrìn àjò ìtì wá ẹni tí ó sí lórí ìrìn àjò ìtì wá so ìlà yẹn ni ó sì ń lọ pẹ̀lú gbogbo àwọn èèyàn yẹn náà ni ṣùgbọ́n ni tó ṣe pé mọ́ṣáláṣí tó wà èsì wà mẹ́ tó bá kúrò nílé rẹ̀ tí ìtì wà tó bá wọnú mọ́ṣáláṣí yẹn ni kò sí ìtì mọ́ ṣáàṣì sọ yí pé ó bẹ́ta kan sí dìlé rẹ̀ náà àbí kí ó fẹ́kẹ́ kó kí ní àsìkò tí ìrun wọlé bẹ́ẹ̀ ni ìrun tó dáa jùlọ náà ní kí ni as-salatu fi awwali waqtiha eléyìí làwọn afá mi fi sọ wípé irú situation báyìí kò wà applicable sí àwọn míì try láti dúró gẹ́gẹ́ bí ẹ̀ṣin sọ àwọn kan máa fa ikhtilaf al-ulama onírú àwọn nǹkan kéékèèké báyìí tó ṣe pé irú eléyìí ni èèyàn ní ṣe tàṣàdùd lórí ẹ̀ kálukú á lọ pẹ̀lú ẹni tó ní confusion lé lórí Allahu a'lam النهي عن دخول المسجد بريء الصوم وتكتية الفم ìkọ̀ ìwọ mọ́ṣáláṣí the rich is home pẹ̀lú ohun afroom kí la ń pè ní afroom òun náà ni tí a ń pè ní garlic ọmọ ìyá rẹ̀ náà ni albasol alubọ́sà ohun wọn ó súnmọ́ra wọn bó tẹ̀lé pé ti garlic wọ́sù ẹlòmí ṣe lè bí ohun àlùbọ́sà tó bá gbọ́ kéèyàn kan ní sin ó jẹ àlùbọ́sà wá bá sọ̀rọ̀ òórùn tó máa jáde lẹ́nu ẹni tí ó jẹ àlùbọ́sà ẹlòmí ṣe lè bí ẹ̀ ṣùgbọ́n tí ó jẹ gálíkì tó bá bá wa sọ̀rọ̀ àwa náà máa fi bákanbákan bẹ́ẹ̀ni tó tún fara pẹ́ àlùbọ́sà òní tó ń pè ní alkùránì alkurras oríta lè pè ní kí ni alùbọ́sà eléwé alùbọ́sà eléwé alkurras sáwọn náà vegetables wọ̀nyí kí ni ìyà tí ẹ̀sìn kọ sí ẹni tó bá jẹ wọ́n kó wọnú mọ́ṣáláṣí àbíkó mọ́ wọnú mọ́ṣáláṣí فالواء مريم إلي في أطني النهي عن دخول المسجد لري الصوم إكفوية من ديما ومشى الله شفلو أون الصوم وتكتية الفم مكنا إمام أنو حدثني يحيى عن مالك عن ابن شهاب عن سعيد بن المصيب أن رسول الله صلى الله عليه وسلم قال من أكل من هذه الشجرة فلا يقرب مساجدنا يذين بريء الثوم نعم حديثي طابو يا يا ابن يحيى الليثي ها وصف وماره عبيد الله يا ابن يحيى الليثي أبو على تدور ìmáàmù máàlìkì ìmáàmù máàlìkì ó wọ́ látọ̀dọ̀ kí ni ibn shihab az-zuhri ibn shihab gbọ́ látọ̀dọ̀ sa'id ibn al-musayyib àwọn mí a máa pè ní ibn al-musayyib ṣùgbọ́n ìtí ó kọ̀rẹ̀ tí fàáìdì gan tó máa ń fẹ́ káwọn èèyàn pé òun oníkíní ibn musayyib anna rasulallah sallallahu alaihi wasallam qala ipe òjíṣẹ́ ọlọ́run ọba sallallahu alaihi wasallam sọ wípé fàáìdì musayyib tabi'i ni àbí sahabi tabi'i tí tabi'i bá fi ọ̀rọ̀ tí sọ́dọ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam ipa anábí sọ sahihi ولا ضعيف ها صحيح نوع من الضعيف نعم وتمس في حديث مرسل حديث مرسل والحديث المرسل حديث المرسل ìdájọ́ rẹ̀ حديث ضعيف ní hadithun da'if hadithun da'if illa sàábé yìí àbúrò pé sàábé tó kéré ló sọ pé kí ni ànábì sọ ṣe pọ́ǹdì nípìnlẹ̀ nísìn irú mahmud bin labib ó kéré nígbà tánà sallallahu alaihi wasallam tó ń bẹ láyé ni so tó bá ní ànábì sọ á ní kí ni àbísà abẹ́mi bẹ́ẹ̀ tó ṣe pé èjì wọn kéré so tí sàbí bá dẹ̀ sọ̀rọ̀ tó fi ti sọ́rọ̀ anájú sọ̀rọ̀ lásán sàbí yẹn dàgbà ní àbú kéré agbàtí hadithun sahih àti ìtìsọ́ọ̀lù ó ń bẹ láàrin òun àtànábì sallallahu alaihi wasallam hadith muttasil àní sọ pé ìǹkìtọ́ ọ̀nbẹ̀ńbẹ̀ li anna sahabata kulluhum udul torí pé àwọn sàhábà gbogbo wọn udulu ni wọ́n fi kọ́ọ̀tù ni wọ́n ṣóyé ṣùgbọ́n ní sí Sa'id ibn al-Musayyib òun ló sọ wípé kí ni anábì sallallahu alaihi wasallam ó sọ báyìí so definitely nkikọ́ ó ń bẹ láàrin yẹn ta ló ṣe skọ́ọ̀tù rẹ̀ ta ló ti jábọ́ tí ó dárúkọ sàábé tẹ́ta sọ pé sàábé ṣe kò fọ́sùn kìí pé tábí ẹgbẹ́ rẹ̀ ní ó ṣe skọ́ọ̀tù rẹ̀ ìkọ́bọ̀ àgbà àwọn tàbí òun possibility pé kìíní ọ̀dọ̀ tábí yìí náà ló ti gbà wọn ṣùgbọ́n al-imam shafi'i rahimahullahu ta'ala lára àwọn tó máa ń nọ́ọ̀kì mọ̀rọ̀sílù ni ṣùgbọ́n musa said musayid musawa máa ń gbà so látara ipé kí ni wọ́n rí pé àwọn mursalatu said musayid ni ó wà confirmed so ipa pé wọ́n rí àwọn traces tó support yẹ tó ìtìsọ́l oúnjẹ fún ní àwọn àyè mi náà Said Musayyib lára àwọn tí ó mọ hadithi Umar jù Umar bin Khattab radiyallahu anhu tó ń bó ti jẹ́ pé nígbà tí Umar kú Said Musayyib ni ó kéré gan bí a lọ jẹ orí ẹ̀ ju bí ọdún márùn-ún àdín kẹta lọ ṣùgbọ́n lára àwọn tí ó mọ hadithi Umar àti dájọ́ Umar jù Said Musayyib ni ó fẹ́ mọ̀ ju àwọn sàbẹ̀ gan lọ torí pé ó tàkà bá àkíní umaru torí pé àwọn èèyàn máa ń padà sọ́rọ̀ pé kí ni umaru sọ lórí ọ̀rọ̀ tẹ́lá ní ma fi ń sọ pé marosil sa'id musayyib ni ìpé mutasila ni lára àwọn tí máa sọ ni alìmáàmù malik rahimahullahu ta'ala ma malik wọ́n máa ń lo marosil sa'id musayyib gan wọ́n ni asọ́hùl marosil مراسيل سعيد ibn المسيب مراسيل marasil لا lálàáfíà jù òun náà ni marasil ibn al-musayyib but ní o túnmọ̀ sí pé àwọn marasil ìpìlẹ̀ marasil àbí mursalat ìpìlẹ̀ rẹ̀ ní pẹ́kín dọ̀ẹ́fà ẹ̀yàkútà bá rí evidences mi tó support here tó ṣe ní yàtọ̀ lọ́dọ̀ afá ní yàtọ̀ sí afá tí wọ́n ti ṣe ìsàlẹ̀ yẹn ni ṣe pọ́ìntì pẹ́ so eléyìí ni Imam Malik mú wá ṣùgbọ́n ó wà mú tẹ́sí nínú ẹgbà wá mi látọ̀dọ̀ Imam Malik náà bákan náà ni Musannaf ad ìtìsọ́lù wa láti ọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu Mọ̀rọ̀kọ́ clear sọ́nà nígbà Muhammad sallallahu alaihi wasallam man akala min ààbì ìṣọ́jára ẹni tó bá jẹ nínú igi yìí igi wo ni ẹ tó túnmọ̀ sí kó ń tọ́ka sí igi kan bàtí vegetable kan fala yaqrub masajidana kó mọ̀ sọ̀rọ̀ mọ́ṣáláṣí wa yudhina bèrè ìṣòro tí ó máa afẹ́ tiwa tí ó máa niwá tí ó máa ámuwa pẹ̀lú òórùn afúrù gálíkì pẹ̀lú òórùn gálíkì burúkútlẹ̀ so hadithi àwọn afálàdífì ní wọ́n gbà wá tó pọ̀ jàǹtẹ̀rẹ̀ sọ́pàpẹ́ tó bá jẹ gálíkì ní kó mọ́ wá sí mọ́ṣáláṣí náà gálíkì àbí àlùbọ́sà àbí leak èyí tí a ń pè ní bí alùbọ́sẹ̀ eléwé àwọn nǹkan tó wà mẹ́dísínà ni wọ́n lè pẹ́ táwọn tí apps wọ́n bá sọ àǹfààní ẹ̀ fún wa àwọn náà rí kó láǹfààní púpọ̀ ṣùgbọ́n kò dá ká máa jẹ́ nígbàtà bá fẹ́ wá kí o anábì Muhammad sallallahu alaihi wasallam kò tiẹ̀ ń jẹ kò ń jẹ àlùbọ́sà kò ń jẹ gálíkì kó jẹ́ korak torí òórùn yẹn lórí sọ fún sàábé kan wọ́n lè jẹ́ ṣùgbọ́n èmi ni bùnájì máa ńlá túnájì èmi máa ń bá sọ̀rọ̀ ẹni tí ó bá sọ̀rọ̀ àti Jibril alayhi salatu wassalam lórí nọ́rọ̀ ẹ̀mí pé ẹni tó bá jẹ́ kí ní ó mọ̀ wá sí mọ́ṣáláṣí fa innal malaikata tàtàáza mimma yata'adha minhu banu Adam torí pé àwọn màláíkà nìyẹn àwọn náà wọ́n máa ń rí ìnira níbi nǹkan táwọn máa nábi adáwà náà ti tọ́nú rí ìnira àwọn màláíkà náà máa ń rí ìnira níbi tí àwọn máa nábi adáwà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò máa ámù ẹ̀ pẹ̀lú oorun kìíní ẹ̀ so ẹni yóò nílé concentrate lórí wọn so ló jẹ́ pé kò tọ́ fún láti wá sí mọ́ṣáláṣí ṣàwálẹ̀ pààyàn ń bẹ̀ yẹn wípé ìgbàtẹ́ ní kò tọ́ fún láti wá mọ́ṣáláṣí yẹn nìyẹn ṣàlẹ̀ pààyàn ń bẹ̀ wípé àsùn haramu ni jíjẹ ń gbà yẹn ó clear nísìnyí mo mọ̀ pé ìsọ̀mílìs ni ìrùn mọ́gbìgbà wọlé mo dẹ̀ ní láti jẹ garlic àbí jẹ àlùbọ́sà àbí jẹ leek ni mo ní láti jẹ fún ìwòsàn mo dẹ̀ fẹ́ lọ kí ìrùn mọ́gbìgbà ní jàmáà ṣé ìwọ̀ ni fún mi láti jẹ́ nítorí pé tí ń bá jẹ́ á àfẹ́kì àwọn èèyàn tí ń bá lọ sí jàmáà ṣe kwẹ́ṣàn ẹ̀yẹ àbí kò ń ṣe wọ̀ ẹ́ èèwọ̀ ni náà àwọn àfáàní sọ pé wọ̀ ni torí pé kí irun jàmáà lọ́dọ̀ àwọn àfáàní wọ́n gbà pé kí ni wájìbà ni kápẹ́rún ní jàmáà wájíbà ní lọ́dọ̀ àwọn afáàmì ṣùgbọ́n àwọn ọ̀gọ̀rọ̀ wọ́n á fi sí ipò ike farzu kifaya ni àti káti mọ́ṣáláṣí pa ní ti kama kí òun jẹ̀mọ́ rárá àwọn èèyàn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n ṣùgbọ́n àwọn kan kí òun jẹ̀mọ́ àwọn kan òkí sọ́pọ̀ wọn ṣẹlẹ́ṣẹ̀ sọ́nà pé kí ni wájíbù ni àwọn ṣùgbọ́n wọ́n pé súnnà ni wọ́n fi pín súnnà mú akada ṣùgbọ́n wọ́n mi sọ pé ń fardo àìní ni kákinu jama'a ilé ìnira sheikh al-islam ibn taymiyyah rahimahullahu ta'ala àtàwọn mi sheikh al-albani àtàwọn mi bẹ́ẹ̀ pé fardo àìní ẹ̀fẹ́ tó bá ní ọdún torí àdífi man sami annida walam ya'tihi fala salata lahu illa min udhrin ẹni tó bá gbọ́tán pé kò wá lọ sí ìbítọ́ tí ń kírun yẹn kò ní o àfi tó bá ní excuse lókù Ibn Hazm ọ̀hún ti ẹ̀ lọ jìnà jìnà kò ṣe pé fárúdọ̀ àìní pé ẹni tí ó bá gbọ́tọ̀ pé tí ò lọ kírun yẹn tó bá dáhùn yẹn kí ni àfùntádìsì yẹn ṣe gbé wá ọ̀nà ni pé kí ni kò níhùn péye àwọn àǹfààní òkun hùn kò ní òyìn ẹ̀dà ti sin orin òpé dáadáa ni torí àdífè sọlátù aljama'a tafdol sọlátù alfab bí sọ́bìrin wà ìṣirí na dáraja ìrun jama'a ó lọ́lá ju ìrun àdákí lọ ní 27 dáraja náà ibi tá lọ gbogbo ẹ̀kọ́ yẹn ibi tá lọ òní wípé àwọn nínú àfà sọ wípé torí wípé ìwọ̀n ọ̀ranyàn ní irun jama'a ó gbọ́dọ̀ jẹ gálíkì tí àsìkò tó lọ kírun yẹn bá ti ń súnmọ́ ó gbọ́dọ̀ jàlùbọ́sà tí àsìkò tó fẹ́ lọ kírun yẹn bá ti ṣe kí tó bá ti ń súnmọ́ ó gbọ́dọ̀ jẹ kùrá tí àsìkò tó bá fẹ́ lọ kírun yẹn tó bá ti ń súnmọ́ torí pé tó o bá jẹ́ wàá lọ affect àwọn tó wà ní mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ni anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam nínú ọ̀rọ̀ ẹ̀mí ó ní man akala min áàbí ash-shajarati al-khabitha fala yaqrabanna musallana wa fi riwaya fala yusalliyanna ma'ana ẹni tó bá fi lè jẹ igi burúkú yìí kó mọ̀ sún mọ́ṣáláṣí wa nẹ́gbọ̀wá mi kó mọ̀ kírun pẹ̀lú wa kó mọ́ kí wọn pẹ̀lú wa sòtòrí àwọn ní kó mọ́ jẹ àwọn àfá àkejì ẹ́ tó jẹ́ wọn jùmúhóòrò àwọn ló lè jẹ torí pé in tó máa ṣàǹfàní fún ara ẹni ó dẹ̀ nídìí nǹkan yẹn bọ́ọ̀lù máa sọ kó mọ́ jẹ in fact evidence nìyẹn pé ìrun jàmáà ní kò kìí ṣe ọ̀ranyàn torí bá níbi sọ sọlá àtàn kò sọ pé kó má jẹ ó ní kó má wá kírun pẹ̀lú wa so túmọ̀ sí pé kí ni ìrun jàmáà kò kí n ṣe ọ̀rọ̀ yẹn eléyìí ni tí al ibn abdul rahimahullahu ta'ala ti àwọn sọ wọ́n ní hadithi evidence pé wọn jàmáà ò kí n ṣe ìrun yẹn ni ṣùgbọ́n wallahu a'lam ìrun jàmáà ọ̀rọ̀ yẹn ni ṣùgbẹ́ ni yìí ni wọ́n fún ní òkúsọ̀ nípa pé lò ní tó o fẹ́ fi ṣe ìwòsàn fúnra rẹ̀ ni ó sì lè lò ṣùgbọ́n tó o bá lò ó nìyí mọ́ wà sí mọ́ṣáláṣí o mọ́ wà sí mọ́ṣáláṣí tó à ní sọ ń gbé kó mọ́ ń lò nítorí pé rùn jẹmọ́ ọ̀ràn ẹ̀yàn bí àwọn àfáàmì ṣe sọ a ní kí ni lò ó ń bẹ lára àwọn èèyàn kan fún ní excuse láti mọ́ lọ kí òun jàmáà bí ẹni tó ṣe kó fẹ́ travel lọ́jọ́ Friday ni fẹ́ travel lọ́jọ́ Friday adẹ́mọ̀ pé mùsùlùmọ́ kìí ṣe ọ̀ràn èèyàn fún arìnrìn àjò ayébẹ́ẹ̀kọ́ sáàsọ̀ ipé irunjúmọ̀ ọ̀rọ̀ yẹn ni torí náà ìwọ tó fẹ́ travel ní ọjọ́ friday ó gbọ́dọ̀ travel torí pé tó bá travel wàá ní ìsìn irun tó jẹ́ irun irunjúmọ̀ lá wọ́n ti fún ní rúksọ rúksọ kan fún kò túmọ̀ sí pé irunjúmọ̀ kì í ṣe ọ̀rọ̀ yẹn mọ́ irunjúmọ̀ ọ̀rọ̀ yẹn ni ṣùgbọ́n kò ní jẹ́ kò ọ̀rọ̀ yẹn fún alal mo rò pé ó clear alhamdulillah now question mi ni wípé ẹni tó ṣe kí wọ́n mọ̀ jẹ garlic ó máa mọ̀ jẹ garlic nítorí kí wọ́n bá lọ kí òun jẹun ara kí la fẹ́ sọ pàrọ̀ yẹn rẹ̀ ṣé a ní kó lọ kírun jọmọ́ òun mọ̀ ṣe kìíní ẹ̀ ní yà lọ kírun jọmọ́ àyè sọ fún kó wọ́n lọ kírun jọmọ́ rí lẹ́ṣẹ́ torí pé tó ń ṣe ó mọ̀ mọ̀ ṣe nítorí kó lè ba avoid àti lọ mọ́ṣáláṣí so ó lẹ́ṣẹ́ mẹ́rin ṣùgbọ́n nítorí yẹn sọ pé kó lọ sí mọ́ṣáláṣí ni kálàfẹ́ fi pọ́níṣẹ́ torí punishment yẹn tẹ́lẹ̀ ṣe fún yẹn ni àwọn ẹlòmí ò jìyà ń bẹ̀ yóò kó sùtà báwọn èèyàn nínú mọ́ṣáláṣí kódà àwọn màláìkà gan-an wọ́n á ta azá àwọn náà rí ṣùfà látara nǹkan yẹn torí pé dárin sọ̀lá àtàn tó sọ ní pé kí ni fa innal malaika tata azá nínú ya ta azá ní ó banu adam rúpó klẹ̀ tó mọ́ wà mẹ́ṣẹ́ráṣí náà láti máa sọ fún ṣùgbọ́n kéèsì ẹ yàtọ̀ sí kéèsì ẹni tó ní jẹ ní láti jẹ ìwọ ó máa ń máa láti lè fi sá fún ṣé àbíyè sàwọn afá nígbà ni wọ́n ń gbérú àwọn kan máa ẹ̀kalẹ̀ ẹni tí ó travel nítorí kó lè bá lọ torí kó kò fẹ́ kí wọn jùmọ́ wọ́n á máa ṣàmàní ojúmọ́ ọmọ ẹ̀lẹ́ lórí àbíkún ṣọmọ ẹ̀ ẹ́ ó travel ẹ́ nítorí pé kò fẹ́ kí ojúmọ́ ní kó ní genuine reason láti travel kò ní kó ní ájá kan tó gbé travel kọ́ mọ́ mọ́ travel kò ṣáàrẹ̀ kí ojúmọ́ ọmọ ẹ̀lẹ́ ṣáàsọ̀ pé kọ́ lọ kí ojúmọ́ ọ̀rọ̀ ẹ̀ ní àrí àbí àwọn ọ̀sọ̀ pé kò jọ ẹ̀ ní kò ṣọ́rọ̀ ẹ̀ but ó lẹ́ṣẹ́ àrí ok àwọn àfáàní aṣọ pé kí ni ń gbọ́rọ̀ kí ẹni tí ó travel travel tó lọ travel ẹ̀ṣẹ̀ rí ó fẹ́ lọ jalè <laughs> ó travel lọ sí lọ rí fẹ́ lọ jalè bẹ́ẹ̀ àsìkò òun tó ṣó máa ṣe kọ́sùrù àbí ní ṣe kọ́sùrù ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn afá àwọn tó sì lójú àwọn afá nígbà pé ẹja yanjú ọ̀lọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ <laughs> iṣẹ́ tó lọ ṣe lọ́rùn yóò jí àṣẹ yẹn lọ́tọ̀ ṣùgbọ́n ìrùn ló fẹ́ kí ó dẹ̀ ti bẹ lórí ìrìn àjò ẹni <laughs> kó ṣe kọ́sù rẹ̀ ni arábìnrin ọ̀hún à ń ṣe kọ́sù níbi sáfàrù máa ṣe à níbi ìrìn àjò ẹ̀ṣẹ̀ à ń ṣe kọ́sù bọ́ láwàá kásẹ̀ péjì méjèèjì náà Allahu alam náà aṣọ garlic aṣọ albọ́sà àti líìkì alkùrá ṣé a lè fi àwọn nǹkan míì tó ohun ẹ̀ náà dá a lè fi wérú nǹkan ẹ̀ tó ohun ẹ̀ burú náà tẹ́ táwọn bá wà á pípẹ́ ẹ̀mọ́gbèrè eh, kí á sùn ẹ lọ tàbárí nǹkan tí oòrùn rẹ̀ wà padà sóòrùn gálíkì ah, kẹni ẹmọ́ wà fún mọ́ṣáláṣí àbí tó wọ́ọ̀sì ju oòrùn gálíkì lọ bẹ́ẹ̀ tó ṣe pé ó ní bọ́dí odò tí tó wá fi lè wọ́n mọ́ṣáláṣí gbogbo ah, ni àwọn ah, excuse yẹn mo wà sí mọ́ṣáláṣí àbẹ́ẹ̀kọ́ sòtò yí pé ní tó bá jọra wọn náà la máa fi ń rora wọn so garlic òórùn rẹ̀ ò dá ó rẹwà mẹ́rin sínú ẹgbẹ́ tó bá wọ́n mọ́ṣáláṣí yóò máa rún sìgá hmm? tó bá wọ́n mọ́ṣáláṣí yóò máa rún sìgá sẹ́lẹ̀ sọ fún ọmọ mọ́ṣáláṣí tó bá ti wọ́n mọ́ṣáláṣí yóò máa rún sìgá ni tàbí tó mọ́ mú sìgá wà tó wá wọ ní mọ́ṣáláṣí ṣáàlẹ̀ sọ púpọ̀ mọ̀ máa kírù mọ́ṣáláṣí mọ́ torí pó mọ́ oòrùn sìgá bá rẹ̀ sọ bẹ́ẹ̀ rẹ̀ sọ bẹ́ẹ̀ oòrùn sìgá náà dá ní then sìgá ò tún dá lára ni àìrẹ́kọ̀ gálìkì dá lára ibi kún wá ní kíyàn bá jẹ ní tútù yẹn ibẹ̀ ni iṣẹ́ rẹ̀ wà tó bá sèé ó ti reduce agbára rẹ̀ àbálùbọ́sà náà so bọ̀ sí gádìyàn bá mú oún ṣe kí ni o ń kó nira wára ebi àwọn tó ṣe gan wọ́n sọ wípé kí ni smokers are liable to die young àwọn mìíràn sọ wípé kí ni cigarette will kill you cigarette will kill you ọmọ aníkà kọ́ sí ni o ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí <laughs> wọ́n dẹ̀ máa fún wọn láìsẹ̀sì láti produce ẹ̀ bọ̀ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ sí a ní federal ministry of health once the smokers aláyé tó <laughs> kí lè wá ní kan máa ṣe fún <laughs> so if tí àbájẹ́kẹ́ni tó jẹ gálíkì tá àbájẹ́kẹ́ wọnú mọ́ṣáláṣí bó wà lẹ́yìn tó mú sìgá bẹ́ẹ̀ pé ah bá ti wọ́n ní mọ́ṣálásí gbogbo ilé àlùwàlá lẹ́ ti mọ̀ gbogbo akẹ́wọ̀n fún sí gani so a lè prevent irú èèyàn báyìí náà pé wọ́n máa kírun ní mọ́ṣálásí tó bá ti pé sìgá tó mú ó affect àwọn èèyàn táwọn èèyàn gbóòrùn ẹ̀mí ìkanú àwọn afẹ́sìn Sheikh Muhammad Jamil Zainun rahimahullahu ta'ala wọ́n sọ ìgbà tí àwọn wá pẹ̀lú àwọn jamaatu tabligh báwọn lọ sí jáde àwọn kẹtẹ̀lé wọn lọ pẹ̀lú àbáyẹn ni wọ́n tọ́ oríṣiríṣi jamaa wò ni wọ́n ṣe báwọn ẹ̀kọ́ àánú ṣe wọ́n máa tabligh ṣe náà wọ́n ṣe ń kúrò bí kan náà ń bọ́ síbi kan kó lọ ike ńgbà táwọn lọ sí àpẹ̀láwọn jọmọ́ tẹ̀blígì so yẹn kan wá ń ka Riyadu Salihin torí pé ń táwọn sábà ń ka láwọn ilẹ̀ lárúbáwá yẹn nìyẹn Riyadu Salihin làwọn tẹ̀blígì wọn máa ń sábà ń ka wọn láì kí yọ sí pé ọ̀dọ́ ìlà àmàlì so ń ka Riyadu Salihin ó wá dé di àdíìsì tó ṣe pẹ̀lú asum Panamisọ́lá sáà ní kí wọ́n jẹ tó so àwọn wá sọ fún ipé ìkanu wọn ipé kó lọ sọ fún ẹni pé ẹni tó ń ṣe wá sí ẹ pé kó ájì ọ̀rọ̀ sìgá mọ́ ipé sìgá náà ó dá ipé wọ́ọ̀sì ju fóòmù lọ kí lọ́pàá tí bàbá rẹ̀ fi sọ bẹ́ẹ̀ ìkánbà àwọn jẹ̀mọ́ òun mú sìgá níbi ìlàlùwàlá àwọn tó rẹ̀ tẹ̀lé wá àwọn náà ń ta àdíìsì nípa kò dáká ma jẹ gálíkì tàbá wá sí mọ́ṣáláṣí gálíkì wúlò fara ṣùgbọ́n torí oòrùn rẹ̀ òun ni sìgá ìnira ní fara oòrùn rẹ̀ náà dá so sheikh muhammad jamil zainu wọ́n lẹ́nu yẹ̀sì tó fáwọn oníkẹ́ ọ̀hún sọ̀rọ̀ gbàṣìgá ọ̀rọ̀ gálíkì làwọn sọ kó mọ́ mú yẹ̀wọ̀lé ni kó fílẹ̀ kó mọ̀ mún kí so ìlàbẹ́lò lélẹ̀ òní pé sìgá ní owó dùgálì kìlọ̀ owó dùgálì pẹ̀lú pé wọ́n wúlò fara at the same time àwọn jàmáà yìí níbi àkín kadáwà kún lára ènìyàn bóòlẹ́ ṣe mọ́ kọ́ gálíkì kí ẹ má jẹ gálíkì mọ́jọ́láṣì àdẹ̀mọ́rẹ́ ni tó mú sìgánù jọmọ́ yìí nínú mọ́ṣáláṣí ẹnìkan filẹ̀ sàárì pé kí àìgẹ́tì dáwà dáadáa náà ni so uh, garlic àti gbogbo nǹkan tí ó wá jọmọ́ òun làwọn nǹkan tó ṣe pé a lè sọ pé kéèyàn kí ó mọ́ wà mọ́ṣáláṣí kó mọ́ wà jẹ́mọ́ nítorí rẹ̀ ọmọ rọ̀ jẹ́ fọ́nà sàábà ìjọ kan radiyallahu anhu ó sọ fáwọn sàábà ìjọ kan àtàwọn náà tàbí ọ̀nà ni náà tàbí ṣọ́ṣì ó ní ẹmọ ń jẹ kìí méjì kan ó ní ra'ẹ́tù nàbí sallallahu asálám wasallam amúrú man akala òmà àwọn idha ra'a rajul يأكلهما أمر به فأخرج إلى البقيع alámi sọ̀lá àtàlám tó bá rẹni tó jẹ gálíkì tó wá sún mọ́ṣáláṣí ni umaru ní amẹ́bí ó pàṣẹ pé ẹmú dáre fún mọ́ṣáláṣí ilé járe ẹmú lọ sí bàkí ní ìtẹ́ nìyẹn ìtẹ́ tó ń bẹ ní Mádínà pé kò yẹ kí ó yàn báyìí kò mọ̀ bẹ láàrin wa àti pẹ̀lú wánú mọ́ṣáláṣí torí òórùn yẹn bó wà lẹ́ni tí ó mú sìgá àti bẹ́ẹ̀rẹ̀ lọ ni faransa allah ta'ala ní kíni amukurum so umar radiyallahu anhu ó ní èso méjì yẹn that is albasol àti garlic ó wá ní wàmán aráda أن يأكلهما منكم فليمتهما وفي رواية ومن أراد أن يأكلها minkum falyumit atọ́bùkan ìdáhùn fún fẹ́ jẹ́ nú yí kó ṣe kí ni kó sì dáadáa àìsọ́bílẹ̀ bá ti ṣe ní ó ti àfẹ́ ti agbára ẹ̀sì kéṣì rẹ̀ ni so nísìn tó dé ọ̀pọ̀lọpọ̀ a máa jẹ oúnjẹ tálùbọ́sà wà ń bẹ ẹnu orí máa nú àlùbọ́sà ọ̀là ẹ̀ká jẹ rọ́ pẹ̀lú náà jẹ gálíkì ní ẹnu orí márùn gálíkì that is tó bá jẹ́ pọ̀ mú jẹ ọ̀là ẹ̀kọ́ jẹ́ ó lè mọ gùnfẹ́ pẹ́pẹ́ gùnfẹ́ yẹn ni a mọ gbóhun gálíkì ń bẹ ṣùgbọ́n pẹ́pẹ́ ẹnu a mọ rùn fún gálíkì ní kò so mọ́rù advice ipe uh, igi yìí ṣọ̀jára tání kàbí sàtání ni wọ́n ò igi méjì tí ó dá pẹ́ gbogbo wúlò fún ara ló ń sọ bọ̀ torí òórùn rẹ̀ torí òórùn rẹ̀ sáwọn apá mi àwọn doctors mi wọ́n jí àwọn jẹ́ tó bá mú yí sí ó tún máa ṣe kí ni o máa ń kí lè ọdọ̀ ẹ̀ náà harry jesus lè ọdọ̀ ẹ̀ so tẹ́ni ẹ̀ bá wá jẹ́ tó fi oyin sí àbí kankan tó pa ọdọ̀ ẹ̀ ṣó lè wà mọ́ṣáláṣí àbí kò lè wà mọ́ṣáláṣí torí pé alhukumu yàdúrù máa illati wujudan wa adama bá tí ó ti só ohun yẹmọ́ ó jẹ garlic 2 minutes ago before kò tó mọ́ṣáláṣí ni kò túnmọ̀ sí pé kò lè wọ mọ́ṣáláṣí torí oòrùn náà fi ní kó mọ́ wọ mọ́ṣáláṣí gbà tó òrùn ìwádẹ̀ ti sílẹ̀ mọ́ ó lè ṣe kí ni so reason náà fi ní kó mọ́ wọ reason yẹn wà nùn òun náà nítorí oòrùn gbà tó òrùn yìí ò bá dẹ̀ ti sí mọ́ ẹnìyẹn lè wá sí mọ́ṣáláṣí à sọ pé torí pé ó jẹ garlic arabi sallallahu alaihi wasallam sọ pé man akala min hadhihi ash-shajarati al-khabitha fala yaqrabanna musallana anilo hadith yẹn fún nam akala min ash-shajarati al-khabitha ó jẹ wẹ́ vegetable tí ó dáyẹ ṣùgbọ́n kó bó ṣe láṣí mọ́ torí pé ìlà tánà fi ní kó wọ́n ọmọ ṣe láṣí ilá ẹni kọ̀dálà kò sí ń bẹ̀ mọ́ so àmì dúró lórí zọ́ìrù nọ́ọ̀sì yẹn ni torí pé zọ́ìrù nọ́ọ̀sì yẹn ó ní ilá tó bá wá so ilá tó bá wá ní ìgbà tó ti zálà so sálẹ̀ lẹ́kùn ìdájọ́ ẹ̀ náà sí ń bẹ̀ mọ́ so yẹ pé àwọn míì ó láǹkan méjì ṣùgbọ́n wá ti jẹ́ tán ni tí wọ́n á fi sẹ́nu ni tí pé kí ní ẹ o máa mú oorun yẹn lọ àbọ́nà pẹ̀kín tẹ́lómí à ń lò kì í ṣe pé ẹ ní fi gbọ́ oorun yẹn mọ́ so nígbà bàbá tó bá wá ní قل وحدثني عن مالك عن عبد الرحمن بن المجبر أنه كان يرى السالم بن عبد الله إذا رأى الإنسان يغطي فاو وهو يصلي جبل الثوب عن فيه جبذا شديدا حتى ينزعه عن عبد الرحمن وما المجبر أني أنه كان يرى سالما سالم بن عبد الله سالم أم عبد الله عبد الله بن عبد الله بن عمر سالم أم رجعني lára ọmọ tí Abdullahi bin Umar bí òní Salim lára rẹ̀ náà tún nìkan tán pè ní Bilal kò ń ṣe Bilal bin Abdurrabah àtòrún kọ́lá ń sọ Bilal ní tún nìyẹn tó ń ṣe ọmọ Abdullahi bin Umar òun ni Abdullahi bin Umar ló ń sọ fún pé anábì sallallahu alaihi wasallam la tamna'u ima Allahi masajidallah aw la tamna'u nisa'akum masajidallah ẹ máa nà fáwọn obìnrin yín láti wá sí mọ́ṣáláṣí ọlọ́run kí ni ọmọ wá sọ ọmọ ni والله لنمنعهن يراه كسين تجمو كلام برا عندك أبو بن والله ما عندك أبو بن والله ما شرعي متى عبد الله بن عمر تقدم تي عمر يسوع ينبي يحدثك عن رسول الله مولانا بن صويك لا تمنعوا نساءكم مساند الله ẹ máa wọn náà fún àwọn obìnrin láti mọ́ṣáláṣí wọ́n sọ fún pẹ́lá nà mẹ́rù húnnà a máa wọn náà fún wọn sáàlì mọ̀sọ́ onífà sábàwú sábàn sẹ́yíá máa ra àìtú sábàwú mísìlá ọkàtì ó ní ó bu ní ẹ̀rù tí yẹ pé ní èrí kó bu nírú ẹ̀rù nínú musnad imam ahmad wọ́n ní fama kallamahu abdullahi hatta fún nǹkan tó ṣe yẹn ni abdullahi ò bá sọ̀rọ̀ mọ́ hátà máàkì títí tẹ́ ikú títí ta níbi kú ṣé bàbá àbọ̀ wọn méjèèjì ló lè túmọ̀ sí ó lè túmọ̀ sí bàbá ó lè túmọ̀ sí kémi ọmọ so táwo bí àwọn sahaba radwanullahi alayhim mẹ́ṣin máa ń mú ọ̀rọ̀ ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ń láwọn kan ń fọ́ fúfú yẹ mú sínú agbádánù lè sọkúsọ ọ̀rọ̀ nìyẹn kankan mọ́ra wọn wàláhì ọ̀pọ̀ làwọn mímọ̀ àtọ́ ń sọ ọ̀rọ̀ ìgbìn tọ́mọ̀ bẹ ní àsìkò àwọn sọ́láfù ẹlòmí àti rásínú ẹ̀wọ̀n kódà ẹlòmí ìjọba ní àsìkò àwọn sọ́láfù ni wọ́n ti palẹ̀ mẹ́rin ṣùgbọ́n àtúlábẹ̀ ìjọba tó ń lòfin ẹ̀sìn ní ló jẹ́ kọ́pọ̀lọpọ̀ máa fi báwọn lè sàn tó wù so Abdullahi bin Umar ó bí ọmọ tí a mọ̀ sí Salim Salim ni ó wá ní ìdára al-insana yughatti fahu قلت يا عبد الله بن عمر آه أنه كان يرى الصالح بن عبد الله إذا رأى الإنسان يغطي فاه فهو ipe ti salim tó bá rí èèyàn tó ṣe wípé ó ń bo ẹnu rẹ̀ wà ó wà yusalli nígbà tó ń tẹ̀mù jábàdà sáwùbà àǹfì yóò fàṣọ ẹyọ jábàdà àti jázàbà tó wà káàrin méjèèjì jábàdà tí a fa nǹkan ni jázàbà so jábàdà sáwùbà àǹfì jábàdà ṣẹlídà hatta yanzi'u anfihi tí èmú kúrò ní ẹnu rẹ̀ so kò dá ká máa fi nǹkan bomú àbí ká máa fi nǹkan bo ẹnu nígbà tá a bá ń kírun kò dá ṣùgbọ́n tí ìdí bá ń kọ́ ní wásìkò corona virus covid-19 ṣé ẹ lè ṣe àbí ó lè ṣe ó lè ṣe minor kini mọ̀kúrú ni ipò tó wà mọ̀kúrú ni ipò tó wà ṣùgbọ́n tí ìdí wà ìyẹn lè ṣe nísìnyí ẹni tó ń travel lórí nínú desert tí ẹ pẹ̀ pọ̀ sàǹkọ́ àwọn táwọn north africa ẹni ẹ máa rí wọn tí wọ́n bomú wọ́n bomú torí pé gùbáàrù ọmọ wáyìn so wọ́n á bo ẹnu wọn lásìkò òun bá tó sán lè kírun bẹ́ wọ́n lè kírun bẹ́ torí pé wọ́n ń ṣe fún ìdí pàtàkì sọ̀tọ́ wáyé pé torí ìdáàbòbò ara ẹni níbi àrùn kọ́ ó tún máa wà kí ni àkádù àtòkọ̀pá torí pé yẹn ni ó ń sá fún dust ló fi ṣe eléyìí nísìn ó ń sá fún kéyìn àrùn so ló jẹ́ pé àwọn àfóòsọ̀rọ̀ much nípa ń lo face mask ni torí wọ́n rí pé nǹkan tá ń bá yìí pàtàkì jùlọ àwọn ìlú tó wà affected àwọn Asian countries àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ European countries ni ẹ̀ní ní kankan sọ dúgbé kí ni kán ló lọ rìpá wà seriously affected ọlọ́mbà aṣíní fufu yẹ láwùjọ tí wọ́n bí báyìí so ó jẹ́ kẹ́lẹ́ mi máa fi ọ̀rọ̀ social distancing kankan wọn fi ṣe yẹ̀yẹ́ ni gbàgbé ah, mọ́tẹ́ ń ṣe nípa ọdún sọ ẹ̀ṣẹ̀ ń tráì láti àjọ́sì bá ṣe kó jọrí sálà ń ṣe alkọ́ ẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ rẹ̀ padà díẹ̀ díẹ̀ ni ní mọ́ṣáláṣí ànábì sọ̀rọ̀lá àṣọ̀lá ìfà àwọn ọmọ kójọ pé kan ṣe alkọ́ ó sọ̀bọ̀ ẹ̀ ní ìkọ̀bẹ̀jọ́ mélòó kan sẹ́yìn wọ́n ẹ̀ṣẹ̀ ń gbà pé káwọn èèyàn wọnú pléènì kan jọ jòkó èyí tó jẹ́ ìta mistakes ni o tí ká yẹn ṣe máa jòkó lórí síìtì kọ̀ọ̀kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn á nìkan fi space lẹ̀ ìyàkà wọn ni irọ́ ní kò sí tó jẹ́ covid-19 a bẹ̀rẹ̀ gbogbo argument kan tí ó wù lónìí ó mẹ́yẹ billions of dollars tí Saudi lose níbi ájì tí ó ṣe ọ̀rọ̀ ájì ni lára bí tí àwọn aráàlú Saudi gẹ́gẹ́ là ń sọ nísìnyí kò ṣèjọba o tí aráàlú Saudi nìkan ti mẹ́kì yálàyà owó òní ọ̀rọ̀ ájà àti ọ̀rọ̀ ọmọra ẹlòmí tó bá fi lé rẹ̀ rẹ́ǹtì fún àwọn lálàájì ní àsìkò ájì mọ́ ọmọra àbáwọn àsìkò kan lólónìí owó tí ó jẹ throughout the year nìyẹn ó nílé ilé ẹ̀wà fi rẹ́ǹtì fáwọn alálàájì nìyẹn owó tí èyí tí ó ná throughout the year tí èyí máa bọ́ family rẹ̀ yóò rí owó yẹn táwọn ti sọ àwọn big big hotels tó ṣe gbogbo ẹ̀ kò sí wọ́n fẹ́ lè mọ bùyàn tó ké wá dún bẹ̀ kò séèyàn tí a so àwọn wọ́n lose billions of dollars wọ́n ẹ̀ ń pè jù yóò rà ní kò sí jọ́ jẹ́ covid-19 kí ní ẹ̀yìn ó affecti kí epo Saudi torí pé tí travel bá pọ̀ òun ni wọ́n máa ń lépo àyẹ̀wò ẹ̀kọ́ ni so Saudi náà ò répo ta so àmọ́yẹ wọn náà lùzù mẹ́ léwà ní ẹ̀kíní ìrọ̀ ní Amẹ́ríkà àti Trump ó ti ṣe kíní kan ní Saudi náà gọ́ débi pé in wọ́n rówó ń bẹ́ẹ̀ òun wà fílẹ̀ gbogbo àmọ́ àbàjẹ́ ìyẹ̀wò mọ̀ mú wọn lẹ́gbọ́n mọ̀ wọ̀nà wọ̀nà wọ́n tún lè lòyìn ṣùgbọ́n ẹni tó bá ń lè àkáyà sí wípé ohun ẹja face reality pẹ̀lú àní ìjọba Nàìjíríà bí jọba kẹ àwọn fẹ́ fi jẹun ní ìyẹn ẹ̀kọ́ ẹ̀lẹ́ náà fẹ́ rí níbi àwọn abẹ́rẹ́ vaccines ilé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ tó tówó epo tí Nàìjíríà máa rí alẹ́ fún wọn lóòyẹ̀ ẹ̀mọ yóò tí Nàìjíríà lose níbi kí níbi epo tó lọ yìí wáyé tí wọ́n lè ṣe lockdown àbí kẹ̀kẹ́ mẹ́rin pé mọ́ eléyìí tó gẹ́ ẹ ká mọ yìí mọ bẹ́ẹ̀ lọ ó túmọ̀ sí pé nǹkan yẹn ni ó rí náà kò sí dáàtú pé àwọn kan ń mékì owó àwọn kan ń mékì owó ayé ẹ̀kọ́ ẹ̀ àmọ́ ẹni tó yẹ kó náà ń mékì owó bí face mask ní sáré ta face mask ní di fifty naira ayé ẹ̀kọ́ ẹ́ fifty ẹ̀yà ọ̀tọ́ wíṣí náírà ọ̀ǹtà ẹni lẹ́gbẹ̀ẹ́ báńkì hundred naira níbi ebomi fifty naira bẹ́ẹ̀ ni wọ́n ti tà three hundred naira tẹ́lẹ̀ wọ́n ti rẹ̀ àwọn kan náà méèkì owó lọ́nbẹ̀ẹ́ kò sí dáàtì gbogbo àwọn ọmọ méèkì owó àtàwọn ọkọ̀ ọ̀kan mí tàn súnmọ́ ìjọba bọ́ ṣé ìjọba gangan méèkì owó ẹ̀ẹ́ wọ́n lùzì mi so travel oníkókè irú face mask ẹ̀ tíjẹ̀ ní orí ìdìbáwà láti lò ó èyí ti Salim bin Abdullahi bin Umar tó ṣe kò ní wọ́ọ̀kì ṣùgbọ́n kò sí rí rìn wá ìtura fi bomú ẹlòmí àwọn ọmọ bomú ni láti lè fi kíláàsì ààrẹ irú yìí ló máa ń ṣe kí ni ló máa ń já dànù tó máa kíláàsì ààrẹ wọ́n kíláàsì ààrẹ wọn làwọn mi Malik rahimahullahu ta'ala position di tiwọn tọ́ba rẹ̀ ni tí ó mú ìtẹ́wá sínú mọ́ṣáláṣí àwọn ṣe kiri máa ń sí ìjú ẹni <laughs> abdulrahman bin mahdi lára wọn afá aládìí ó ti ṣe irú ẹ̀rí ó mú tẹ́wá sí mọ́ṣáláṣí madina ni ìlú ìmọ́mù malik abdulrahman mahdi bin mahdi wa mú tẹ̀wájú rẹ̀ ẹni ẹ̀mí ẹlọ́tìmọ́lé <laughs> ẹlọ́tìmọ́lé àwọn máa ṣerú ẹmọ o pẹ̀lúpẹ̀lú mú tẹ̀wá fún yìí ìfẹ́ kíláàsì ààrẹ èyí ló bá wọ mọ́ṣáláṣí láìka mọ́ṣáláṣí yìí ilé kírun ilé kírun bẹ̀rẹ̀ tó bá lọ yóò mú tẹ̀ ẹ̀dá ní ìtẹ̀tẹ̀ rẹ̀ sorú yẹn ìtẹ́ tó tẹ́kàlẹ̀ tó fi gba àyè yẹn ni ó ti kílàsà rẹ láàrin sáfù yẹn ó kílàsà rẹ láàrin sáfù yẹn sorú nǹkan ìlànà ọmọ yẹn máa ń takò ní olùyọ́rọ̀ ọ̀sàdé mi náà ọ̀pẹ́lẹ́ ó fẹ́ kílàsà rẹ a lè kírun lórí ìtẹ́ but ó sì jẹ́ pé irú àyè òun ló ti fẹ́ ṣe sowẹ́ náà ni kìkì face mask ni àbí káṣà bójú pẹ̀lú kìíní ni tó bá ní ìtumọ̀ pẹ́ ní ẹfẹ́ kíláàsà rẹ̀ salim ní ajabaza rẹ̀ ìgbélé ìwòtẹ́bẹ̀ ní kó fẹ́ kíláàsì rẹ̀ náà ń tọ́ṣe pé ènìyàn lò ń torí pé òun jẹ gálíkì nǹkan ó jẹ gálíkì ó wá ti kí ní ẹ̀bò sólàt ẹni ò lè rùn tẹ́lẹ̀ lò náà àfáà ni wọ́n ní kó mọ̀ wà kí ló mọ̀ àṣẹ ní so possibility tẹ́rù àwọn èyí tí pálìmù máa ń jàbádà ẹ̀ náà tó jẹ́ bí alára àwọn mí jẹ gálì pé á ah, alẹ́bìnrin àwọn aránṣẹ́láṣí òkú tí wọ́n yìí yóò gbé so yóò wá wá ní yóò wá kó sí nǹkan tó jẹ́ mọ̀kúrú tán ní kó má ṣe alùpùpù wa mọ́ṣáláṣí so kẹ́ni yẹn kó dúró ńlé kó kí wọn ńlé ni ó bẹ́tà jọ ní kó wá kó alùpùpù fi face mask àbí nose mask bomú ni láti lè kírun ah, jamani pé pé kí ní ẹ̀ ní ó lè mọ́ prevent ó lọ ẹ lọ sí jìnnà àbí ṣe ìkànnì ẹ̀ sáwọn kọ́bá ìrẹ̀ ni ó máa ń wà dára táwọn èèyàn máa ń ṣe àwọn mí ò kí ń wo mọ̀sọ́lé àti mọ̀fásílù nǹkan gbà mí irú àwọn obìnrin mí ní àsìkò àjì tòun bó jẹ́ pàdé sallallahu alaihi wasallam pé ní wa salatuhunna fi buyutihinna khayr aw afdal obìnrin yá sì fẹ́ èpè tó ń bá lọ sí àjì kó ń ṣàmà ṣèdí fúnfún pẹ̀lú àwọn ọkùnrin láti kí wọn ní haram ah mo lọ haram ni mo lọ haram mo lọ haram tó wá dé ẹ̀ báyìí ogun mọ́lẹ́bá ṣe ti kún tí wọ́n bá lọ òrùkú báyìí rẹ̀ wákọ̀ gbé ẹnu síbi obìnrin wájú rẹ̀ àbí tó bá lọ wà lórí ìdóńgbà yóò bá wẹ́gbẹ́ báyìí káì alájà ló wà lẹ́gbẹ̀ẹ́ ìyàwó níyàwó tó kọ̀tọ́ báwọn wọn tún ní kò jòkó ńlé kò kírun ẹ̀ ńlé ládá tí wọ́n gbà ó pọ̀ jù yìí tó fẹ́ wá gbà ní mọ́sálásí tó ń haram ẹlòmíà ní mọ́sálásí ànábì ẹ̀ ó yàtọ̀ ó yàtọ̀ à ìbàbá náà bí sọ̀rọ̀ tó sọ nìyí ṣèbóbìnrin tó sọ fún nìyí ó ní sọ̀lá túkì fi masjidi fi masjidi kà ó fi masjidi hayí kìíní ó ní kìíní afdal min sọ̀lá tìkì fi masjidi kó kírun mọ́sálásí àdúgbò rẹ̀ ó dáa ju pé kó kírun ní mọ́sálásí mi في بيتك أفضل من صلاتك في حجرتك وصلاتك في حجرتك أفضل من صلاتك في مسجد حيك so ládá yẹn ni orí ah but ah, ìwọ́n ni yóò gbé tí wọ́n á lọ kí mọ́ṣáláṣí ànábì ah mọ́ṣáláṣí kàábà ẹgbẹ̀rún ládá ni ah 100,000 kìíní mọ̀ ni mọ́ṣáláṣí ànábì ẹgbẹ̀rún ládá mọ́ṣáláṣí ara mọ̀ wọ́n tẹ́ sáàzọ̀ ní ládá rẹ̀ àyíbá o imọ́lù mi ò gbé o tó kọ́ ìwà fún rẹ̀ ní ládá rẹ̀ bọ́ọ̀lù máa fún ẹ tó ló jẹ́ pé ẹni tó gbẹ́sì yé táwọn èèyàn máa ń ṣe wọ̀dùwọ̀dù níbi nǹkan tí ó bá a mu àwọn ò kí ń wọ́n ń wo táwọn èèyàn ń ṣe ká máa fi kí ni kí ni wọ́n á ṣe bẹ́ẹ̀ o gbogbo táwọn èèyàn lọ ni pé tó ń ṣe ó ń ṣe pẹ̀lú mọ̀ ni سكر الله سبحانه وتعالى كي اشعر وكشعر لكم ويفعنك وكواه سبحانك لهم بحمدك أشهر أن لا إله إلا أنت أصبب فرك وأطلب إليك السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أدعوكم ولهم أتوى إكياتك يا أخوانا محمد alábẹ̀rẹ̀ kí àwọn ṣéèkì wa wípé wọ́n kú ohun ọlọ́run subhanahu wa ta'ala